Listen, listen, listen. Oh no, only please do not get there. Kí ló dé ìwọ ni bọ́ọ̀lù? Ẹ má wọ ọmọ mú sílẹ̀ ninety k ninety k ninety k ọ̀lẹ́lá ọ̀lẹ́lá ọ̀lẹ́lá.

olúwa o listen listen sorry Oh no, ni please do you.